أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخي ونفخي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ọba tí ó fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa láti Eidul Adha 1440 tí a ṣe ọdún léyá ní èsìn ọlọ́run tó wá sọ wa tí a wà di àsìkò yìí abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ẹnu bíi tí iléyá ọdún 1441 yìí tó kù sí ọlọ́run jẹ́ kó bá wa láyé jẹ́ ká jẹ́ ọ̀kan nínú àwọn tí yóò ṣe ọdún iléyá náà pẹ̀lú àlàáfíà tó péye pẹ̀lú ímánì tó yanrantí àti àlékún arísìkí eléyìí tá a fi ríwọ ọlọ́run sìn ẹ̀yin arúsìn ọlọ́run bí a ṣe ń bọ́ sínú oṣù bùlẹ̀híjà èyí tọ́já sí pé nínú ẹ̀ ni gbogbo ayé la máa ń ṣe ọdún nínú ọdún méjì tá a máa ń ṣe Islam Eidul Fitr àti ọdún tìtúnú ààwẹ̀ a ti fi òun kọjá bí oṣù méjì sẹ́yìn ọdún tiléyá ló tó wá ń kù bí ọjọ́ mẹ́wàá yìí tí à ń retí rẹ̀ tí yóò wáyé ní July thirty one two thousand and twenty tí yóò ṣe déédéé ọjọ́ kẹwàá oṣù dùlẹ̀híjà ìjìra fourteen forty one ọba wa láyé jẹ́mọ́ tó bá rí bẹ́ẹ̀ àwa tá a jẹ́ mùsùlùmí ọlọ́run ní ètò fún wa nínú ìlànà ìsẹ̀mí ayé wa àti ìlànà ẹ̀sìn wa ọlọ́run ní ètò tó pọ̀ fún wa láwa tá mùsùlùmí bákan náà ọlọ́run tó wá ní àwọn àsìkò kan tó fi ọlá tó nípọn àti gbígba láádá tí ọ̀fẹ́ nírú ẹ̀ ọlọ́run tó láwọn àsìkò kan báwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ ìyẹn lọ́fà tí sheikul islam ibn taymiya rahimahullah kọ́lọ́n kó bá ní kẹ́ bàbá ibn taymiya bákan náà ọmọ akẹ́ wọn náà aláàlámà ibn al-Qayyim al-Jawziyya kọ́lọ̀ ń kó bá ní san àwọn náà lẹ́sàn-án rẹ̀ àwọn àfáà yìí ń sàlàyé fún wa pé ọlọ́run ṣe àwọn ètò kan kalẹ̀ nínú ètò yẹn ni wípé nínú ọjọ́ tí ń bẹ lọ́sẹ̀ ọjọ́ méje làwa mùsùlùmí máa ń lò lọ́sẹ̀ nínú ọjọ́ méje ọlọ́run ṣàdáyanrí ọjọ́ Jímọ̀ òun ló lórí ọjọ́ tí ń bẹ lọ́sẹ̀ ọlọ́run gbọ́lá fọjọ́ Jímọ̀ torí pọ́jọ́ jímọ̀ yìí gangan la yóò fún parẹ́ nígbà tá yóò bá parẹ́ náà ọjọ́ jímọ̀ ló lóore jù nínú àwọn ọjọ́ tí ń bẹ lọ́sẹ̀ kò sí àríyànjiyàn nú eléyìí bákan náà oṣù méjìlá la máa ń lò lọ́dún tọ́lọ́wọ́ bá ń sọ fún wa sọ́rọ́tù tauba Quran chapter nine verse thirty six ọlọ́ọ̀ni inna iddata shuhuri inda ọlọ́run ti jẹ́ kó yé wa pé iye òǹkà oṣù lọ́dọ̀ wọn ọlọ́run méjìlá ni january february march kọlọ́lọ́run bá ń sọ bí kò ṣe pé muharram safar Robi awwal Robi usani, jumadal ula èyí tó correct káwọn ní jumadal awwal jumadal ula jumadal Saniya, rajab Shaaban, ramadan shawal Dulkada àti dulhijja oṣù méjìlá tọ́lọ̀ ń sọ nìyẹn nínú àwọn oṣù méjìlá ń wá ọlọ́run ní mẹ́rin kan bẹ́ẹ̀nbẹ́ tó jẹ́ oṣù àbẹ̀wọ̀ ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ kó pé mẹ́ta ń bẹ mùtàwálìyà ó tẹ̀léra wọn mẹ́ta tó wọn yẹn òun ni eléyìí tó ń parí eléyìí tó a máa ń àti muharram oṣù nínú ọdún tiwa èyí tó dá dúró òun ni àwọn oṣù mẹ́rin oṣù àbẹ̀wọ̀ ni wọ́n nínú àwọn oṣù méjìlá tí wọ́n ń bẹ lọ́dún tọ́lọ̀ ń dákọ ọlọ́run fi oṣù Ramadan òfìsè olórí òun lóṣù tó lóore jù láì síyè bẹ nínú Islam wa Sheikhul Islam ọ̀rọ̀ wọn ni mò lọ o bàbá ní pé nínú ọjọ́ ti sọ lọ́lá jù nínú oṣù méjìlá tí ń bẹ lọ́dún ọlọ́run gbọ́lá nínú oṣù ẹ máa bá mi ká lọ nínú òru tí ń bẹ lọ́dún ọdún ti Islam torí pọ́sù Islam nínú kọjẹ́ twenty nine àbí kọjẹ́ thirty oṣù tiwa kò kí ń jẹ́ twenty eight kọ̀dẹ̀ kí ń jẹ́ thirty one ọjọ́ tí mùsùlùmí ọmọ kà lọ́dún kò lè jẹ́ three sixty five bí wọ́n ṣe máa ń kà ní ti Gregorian calendar tí ó ti jẹ́ bíi three fifty five fifty four fifty six àárín ibi tí máa ń bọ́ sí nìyẹn nínú àwọn ọjọ́ tí wá ń bẹ lọ́dún yìí òru àárí òru nínú ẹ̀ ọlọ́run fi òru làìlátùlọ̀ kọ́dìrì òun lọ́gbọ́lá fún jù kò sí òru náà nínú gbogbo ọdún tó wá lóore bí òru mẹ́wàá tó wà ní Ramadan nínú gbogbo òru mẹ́wàá tó wá rè èyí tó lóore jù òun ni òru ẹyọ kan tí í ṣe òru làìlátùlọ̀ kọ́dìrì Sheikhul Islam ibn Taymiyyah wọ́n ní ká tó gbélé ìná yìí tá a bá wá yọ òru kúò abọ́ sí dé during the day ojú ọjọ́ báyìí ojú mama tí èso òru nínú gbogbo ọjọ́ tí wọ́n ń bẹ lọ́dún bọ́lá ń ṣe gbọ́lá fún òru mẹ́wàá òru mẹ́wàá tó parí láìlá tó parí rọ̀mọ́bọ́ọ̀nù ọlọ́run wá gbọ́lá fún ọjọ́ mẹ́wàá nínú gbogbo ọjọ́ táàmù lò three fifty five days tó jẹ́ ọjọ́ ìjírá ọjọ́ mẹ́wàá lọ́lọ́run wá gbọ́lá fún ó dé wọn ládé ọlọ́run ọba àlékè ọlá ó gbọ́lá fún àwọn ọjọ́ yìí òun náà ni àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ aláṣùrù àwáìl mẹ́ṣáárì ìbìlẹ̀híjà òun náà lọ́jọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù kejìlá tí í ṣe oṣù hajj oṣù ìbìlẹ̀híjà nínú ọjọ́ mẹ́wàá yìí ọlọ́run tó wá yan ọba nínú ọjọ́ mẹ́wàá yìí àti ọjọ́ ẹyọ kan tó wá lóore jù nínú ọdún òun náà ni yawmu arọ́fà ọjọ́ tí gbogbo mùsùlùmí ayé tí wọ́n gun àràfà ọjọ́ tí gbogbo mùsùlùmí táàmà bọ́lọ̀n tóbi táàmà ní làbáíkà láwùmọ̀ làbáíkà ọjọ́ àràfà yìí òun lọ́jọ́ tó wá tóbi jù jàmáà kí ló wá kàn wá nírọ̀lẹ́ yìí òun náà ni bó o la ṣe fẹ́ kórè ládá tó pọ̀ nínú àwọn ọjọ́ mẹ́wàá tó lóore jù lọ́dún a wo bó o la ṣe rí tọ́lọ́run ṣe bó o la ṣe fẹ́ gba ládá tó pọ̀ nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí nínú oṣù Dhul eléyìí ni nǹkan tí ó kàn wá tá a sì máa yanjú ẹ̀ ní kọ̀ọ̀kan kọ́lọ́run ọba àlekè ọlá kó tọ́ àwọn ìwà sọ́nà ẹ̀yin arúfẹ́ ọlọ́run nígbà tá a ti kọ́ gbọ́yé ń sè pé ọjọ́ mẹ́wàá yìí ló lóore jù nínú ọdún nínú ọjọ́ mẹ́wàá yìí ọjọ́ àràfà òun ló tún wá gbadé tọ́jẹ́ pé òun ló lóore jù ìyẹn ló fà á tọ́já sí pé àwọn àdíìsì pọ̀ láti ọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n ẹjẹ́ á máa mú àwọn masail àwọn issues tá a fẹ́ yanjú pọ̀ á máa wá ní kọ̀ọ̀kan iṣu alákọ̀ọ́kọ́ tí kọ́kọ́ lọ yí gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí òun ni pé oṣù gùnlé hijab tó bá ti lè wọlé gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó lánìyàn pòun fẹ́ pẹran léyá ọ̀rọ̀ ẹran léyá ká fẹ́ sọ lónìí a tún padà ṣàlàyé lórí ọ̀rọ̀ léyá náà kọ́ lọ́nkó tó àwọn ìwà sọ́nà jẹ́mọ́ gbogbo mùsùlùmí tó ti gbà wípé a máa sọdún léyá lọ́jọ́ kẹwàá oṣù gùnlé hijab nínú nǹkan tí ó wàá ni wípé mo rówó rẹran o èyí ìrọ̀wọ́ rẹ̀ rán o kí mọ́rù ọlọ́run ọba mi pin mo ti láníyàn rẹ̀ pé bí idinla èmi náà pa ẹran tọ́lọ́ bá ní kí n rówó ra ẹran alakọkọ mọ́sálà alákọ̀ọ́kọ́ ni pé tó sùn gbòlẹ̀ ìjà tọba ti lè wọlé gbogbo àwa mùsùlùmí tá a láníyàn pa afẹ́ pa ẹran a gbọ́dọ̀ mú nǹkan kan kúrò nínú àwọn ẹran wa àti ìkànnà wa a gbọ́dọ̀ mú nǹkan nínú irun tí ń bẹ lára wa àti èékánná tí ń bẹ lára wa nínú fi já sí pé èdè lárúbáwá èdè tó ríìchì púpọ̀ ni àwọn irun yìí ó ti lóko tán máa ń pè kọ̀ọ̀kan tó bá jẹ́rùn ọmú olóko tí lárúbáwá ń pè tó bá jẹ́rùn abíyá olóko tí lárúbáwá ń pè tó bá jẹ́rùn abẹ́ olóko tí lárúbáwá ń pè tó bá jẹ́rùn àgbọ̀n olóko tí wọ́n ń pè tó bá jẹ́rùn orí olóko tán pè general name ni irun ṣùgbọ́n kọ̀ọ̀kan lóko ẹ̀ gbogbo mùsùlùmí tó bá ti láníyàn pé òun fẹ́ pa ẹran tá a bá ti lè gbọ́ pé dùlẹ̀ ìjà one kò gbọ́dọ̀ fárun orí ẹ̀ kò gbọ́dọ̀ gérun mú rẹ̀ kúrú wọn ò fẹ́ kan ní àfárun gbọ̀n tẹ́lẹ̀ wọ́n ní ká fi irun gbọ̀n lẹ̀ ni kò gbọ́dọ̀ múrun abíyá kúò kò gbọ́dọ̀ múrun abẹ́ kúò kò gbọ́dọ̀ fárun gbáàyà kódà kò gbọ́dọ̀ gé ìkànnà ọwọ́ àbẹ́ ìkànnà ẹsẹ̀ kí ni tó fàtà ṣe sọ eléyìí òun náà ni hadisi tí kan wa Muhammad sallallahu alaihi wasallam tábàwà ìyá wa umu sálámà radiyallahu anha kọ́lọ̀ kó bá níjọ́nu sí wọn. wọ́n lànà bí ní pé ìgbà àdáka láti là áṣù tẹ́ ẹ bá ti lè rí pé ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí nínú oṣù zùlẹ̀ṣíjà ó ti wọlé a ti wà nínú zùlẹ̀ṣíjà one wà àrọ́ọ̀dà áhàdùkún áyùdọ́híyà ẹnì kọ̀ọ̀kan yín sì lérò ẹ ti ní láníyàn kódà fàláyà sha'arihi wa wàbàṣáàríhì ṣáìhà ẹ gbọdọ mú nǹkan kan kúrò ara yín àbáwọn nǹkan tó ní í ṣe awọ ara yín ẹ má mú kúrò àwọn nínú àwọn àfáà tó tún sí wípé pa ẹran eleya ẹ gbọdọ mú nǹkan kan kúrò nínú àwọn èèkánná yín àwọn tó ń ẹ gbọdọ kan kúrò ń kódà ẹran pa náà ẹ má mú kan ṣùgbọ́n kan àwa ni pé ìwọ tó pa ẹran gbogbo tó bá ti jọ irun tí ń bẹ lára àbáwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú awọ ara wa ìdí èékánná wa yìí a gbọ́dọ̀ mú ìmáàmù muslim àwọn náà gbàdí ìfì wa ìmáàmù nàṣáyí àwọn náà kọ sínú tíra wọn bákan náà ìmáàmù ibnu májá àwọn náà ọ̀sálá ahmed bona hanbal kọlọ̀mbà gbogbo àwọn àǹfààní ìyẹn ló wá fa àríyànjiyàn kékeré lọ́dọ̀ àwọn onímọ̀ lórí ìta àsọtán yìí àǹfààní ká lọ mọ̀ táwọn onímọ̀ wọ́n fi mọ̀ ara wọn lórí ọ̀rọ̀ à ń mú irun àbá mẹ́ẹ̀kánná kúrò lára yìí ọ ń bẹ nínú àwọn onímọ̀ bí àáfàá wa rọ̀bíà bí àáfàá ìmáàmù ahmed bí ìmáàmù ishaq ibn rahawai bí àáfàá wa ibn musajib àtàwọn míì nínú àwọn tó wà ní mọ́bíábù ìmáàmù shafi'i àwọn ní pé haramu ni wọ́n léèwọ̀ ní akhdu shay' min ṣáàríhí wọ́n àzùfáàrí ì hátà yóò ọ̀hìyà wọ́n lé wọ̀ ní o èèyàn gbọ́dọ̀ mú nǹkan kan kú òun rún ara ẹ̀ àbẹ́ ìkànnà ó gé kúrú ní o ó tú ní o ọ̀fà ní o gbọ́dọ̀ mú kú òun àbẹ́ ìkànnà rẹ̀ tí ó fi pa ẹran léyà wọ́n lẹ́yìn ìgbà tó bá wá pa ni ó tó lè mú kú wọ́n lábì ta àwọn àtàwọn nínú àwọn onímọ̀ àwọn lọ síbi wípé kèé ṣe èèwọ̀ lànà bí ṣe tán wọ́n ní kèé ṣe lè tàhárìm bal lilkaroha àwọn ní kèé ṣe haramu ṣe aráwọ̀ àfọ àtọ́bá fi máa ra wọn ó ní tán fẹ́ fàyọ tá a bá sọ pé haramu ni ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tó bẹ́ẹ̀ lè mú èékánná rẹ̀ kúò àbòmúrun rẹ̀ kúò ó ti dẹ́lẹ́ṣẹ̀ wájú ọlọ́run ìtumọ̀ táwọn alákọ̀ọ́kọ́ sọnù àṣewọ̀tọ́ bá ti múrun orí rẹ àbírun abíyá àbírun abẹ́ àbẹ́yàn gé ìkánná onítọ̀ǹdẹ́lẹ́sẹ̀ wájú ọlọ́run ìtumọ̀ tán sọ nìyẹn. àwọn ìmáàmù Malik ìmáàmù Shafi àtàwọn mìíràn àwọn onímọ̀ àwọn lọ síbi wípé kèé ṣe haramu matruu ni a bẹ̀rí pé àwọn kìíní àwọn istilahat àwọn terminologies ó nítumọ̀ tá a bá ní matruu ni nǹkan ìtumọ̀ ẹ̀ ni wípé kò dáa tó téèyàn bá ṣe kò ní jẹ ìyàlọ́dọ̀ ọlọ́run kọ́lá abáwá rẹ̀ nìkan ọwọ́ ara gé ìkànnì abụọ ara gé irun mú rẹ̀ àbó turu abíyá rẹ̀ kò ní jẹ́ lẹ́sẹ̀ tá a bá dúró lórí makuru lọ́dọ̀ àwọn àfa àtàsọ bẹ́ẹ̀. abu hanifa nípa àwọn sọ ni wípé sàwọn làáyú kankan èèyàn lè gé lè orí ìyẹn ni tí sọ ń tiwọn tá a bá wo tí àwọn afẹ́léèwọ̀ àti akọ̀ ọ́ ìyẹn ló fi já sí pé mùsùlùmí tó bá ti láníyàn fún wọn pẹran kó fẹ́ẹ̀ kan gbìyànjú kó má mú nǹkan kan inú irun ara rẹ̀ kó má gé èékánná rẹ̀ àwọn àǹfààní kó lè já sí pé irú ẹni yìí lẹ́yìn ìgbà tó bá pa ẹran léyà tán tí ó bá sì padà pa ẹran náà nígbà táwọn tó pa ẹran tí wọ́n bá padà pa ẹran ọlọ́run ọba àlékè ọlá ò lè forí jìn ní fíforí jẹ́ ẹ̀ṣẹ̀ eléyìí tó pé ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú tá fẹ́ yanjú kọ́lọ́n kó tọ́ sọ́nà nǹkan ẹlẹ́ẹ̀kejì eléyìí tí a yanjú òun ni wípé àwọn ọjọ́ mẹ́wàá tá a wá ń sọ yìí kí làwọn ṣẹ́ olóore tí wọ́n fẹ́ ká ṣe ń bẹ̀ a ti jẹ́ kó yé wa pé àwọn ọjọ́ ìlú olóore jù oṣù dùlẹ̀híjà ó tó jẹ́ ọ̀kan nínú àwọn oṣù mẹ́rin tó jẹ́ oṣù abèèwọ̀ ìyẹn láàṣẹ wá bọ́ sínú hadithi àbúkọ̀ kámọ́sílẹ̀ hadithi àbúkọ̀tádà ẹ jẹ́ ká kọ́ wo hadith eléyìí tí àfa àwọn abdullahi bọ́nà abba abdullahi bọ́nà abba radiyallahu anhu àfa àwọn abdullahi ọmọ abba kọ́lọ̀ bá ní kẹ́ bàbá àtọ́mọ nínú hadith táwọn gbà wá wọ́n ń ṣàlàyé fún wa ọlá tí ń bẹ fún àwọn ọjọ́ mẹ́wàá yìí ìmáàmù bukhari wọ́n gba hadith yìí wá àfa àwọn abu dauda wọ́n wà nú àwọn tí ó gbà wá àtàwọn nínú àwọn àfọ ní hadith anabi sallallahu alayhi wa sallam ó ní ma min ayyamin al'amalu salihu fi a ahabbu ila Allahi min abihil ayyam anabi sallallahu alayhi wa sallam ó ní kò sí àwọn ọjọ́ náà nínú ọdún kò sí ọjọ́ náà tó jẹ́ pé dọ́rin dìde o kò sí nínú ọdún tó jẹ́ sí pé al'amalu salihu fi a ahabbu ila Allah kéèyàn ó fi ṣẹ́ nínú àwọn ọjọ́ yìí al'amalu salih al'amalu as iṣẹ́ rẹ̀ tọ́lọ́ wá nífẹ̀ẹ́ sí tọ́jẹ́ pé lọ́jẹ́ pé the most beloved to Allah ìlọ́jẹ́ tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù kéèyàn ó ṣiṣẹ́ rẹ̀ nínú ọdún àwọn ọjọ́ mẹ́wàá tọ́lọ́ fẹ́ kéèyàn ó fi ṣiṣẹ́ rẹ̀ jù tó tó àwọn ọjọ́ mẹ́wàá yìí yáà ní ayyamul ash min shari dhul hijja àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí nínú oṣù dhul hijja kò sí ọjọ́ téèyàn lè ṣiṣẹ́ rẹ̀ tó ní ládàá tó pọ̀ tọ́dàbí àwọn ọjọ́ mẹ́wàá yìí àwọn sàbẹ́ ó wà rò pé ah, ọjọ́ mẹ́wàá ní oṣù lè pọ́ọ̀lù ya Rasulullah wà lẹ́lí jihadu fi sabilillah wọ́n nílò òjíṣẹ́ ọlọ́run àti mọ́ra àwọn àdìsí tó fi máa ń ti wá lójú kòkòrò nípa jihad ṣé kéèyàn ó tó ṣe gbìyànjú sójú ọ̀nà ọlọ́run kéèyàn ó ṣe jihad kọjá sí pé ọwọ́ atọ́ sójú ọ̀nà ọlọ́run wọn pa síbẹ̀ ṣé kò tún lóore tó iṣẹ́ rẹ lọ́jọ́ mẹ́wàá lọ́jọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí àyàfi ìlà rọ́jùlọ ọ̀rọ̀ jàdì náà sí ìwà mọ́lí í fọ́làmù yẹ́rì jẹ ìmìnira àlìkàbíṣẹ́ àyàfẹ́ nìkan tó já sí pé ó lọ ojú ọ̀nà jihad wọ́n sì pa á bẹ̀ ó lọ pẹ̀lú ẹ̀mí ẹ̀ ó tún kó dúkìá rẹ̀ lọ́tọ́ lọ fi jagun sójú ọ̀nà ọlọ́run wọ́n sì pa àkọ́ padà lé mọ́ ẹni tó lè lóore ju ẹni tó bá ṣiṣẹ́ eré láwọn ọjọ́ mẹ́wàá inú ẹ wo bá nàbí sallallahu alaihi wasallam bó ṣe ṣe ìtìláàkù al iṣẹ́ eré ìyẹn ló wá fà àṣẹ alàlámà Muhammad bin sọ́ọ̀lì alùfẹ̀mín nínú tíra àwọn ṣẹ́ríhù riyadu sọ̀lìhìn ṣẹ́ríhù riyadu sọ̀lìhìn tó ń bẹ wájú mi ń bì bàbá sọ́ọ̀lì alùfẹ̀mín wọ́n wá ń sàlàyé àdíìsì yìí àdíìsì àfọwọ́ Abdullahi bin Abbas tó wà nù sọ̀rọ̀ Bukhari yìí wọ́n ní ká lọ wọ́n tàbí ń sọ yìí o tó ní pé máa ní àyàm alàmọ́lù sọ́ọ̀lì fi àhábù ìlàlọ́ ìmìnira àyàm wọ́n ní tàbí ń sọ yìí tó ní pé ọjọ́ tọ́lọ́ ń fẹ́ kéèyàn ó ti fẹ́ rẹ jù òun làwọn ọjọ́ mẹ́wàá tá a fi wà nú ẹ̀ lọ yìí wọ́n ní kí ni tánàbí àtàlà ń gbà lérò wọ́n ní yẹ́ṣmúlù sọ̀láàtà bàbá sọ́lé àlùfèémì wọ́n dá akọ sẹ́ẹ̀rẹ̀ mẹ́wàá jàmọ́ ẹ̀jẹ̀ gbogbo sẹ́kí bàbá sọ́lé àlùfèémì ń sọ yìí àmú ń kọ ọ̀kan àtọ̀ fi àwọn míì kan nínú ìwọ̀nba bíi wákàtí kan àti díẹ̀ tá a fẹ́ lò kọ́lọ̀ kó tó àwọn ìwà sọ́nà bàbá ní àdíìsì tánàbí sọ ìṣẹ́ pé nínú ọjọ́ mẹ́wàá àgùlẹ̀ hijai ìtọ́lọ̀ ń nífẹ̀ẹ́ sí jù òun níṣẹ́ rẹ̀ bàbá níṣẹ́ rẹ̀ ìwá rẹ̀ yẹ́ṣmúlù sọ̀láàtà wà sọ́dákọ́tà wà síyámẹ̀ wà zíkírọ̀ wà tẹ̀kìdírọ̀ wà kìrọ̀ átàlì kùrán wà bírọ̀ ìwàlìdẹ́ wà sílátàlì arham wà ìṣẹ̀sánà ìlàlùkọ́lùkì wà húsnà ìjìwà wà gọ́ìrọ̀ zálíkà kúlà àmàlì sọ̀lá bàbá sọ́lẹ̀ àlùfẹ̀mí wọ́n ní sẹ́ẹ̀rí tánàbí n sọ yóò gbogbo sẹ́ẹ̀rí ló kó sínú wọ́n ní sẹ́ẹ̀rí tó kó sínú alákọ̀ọ́kọ́ ń bẹ̀ bàbá ló kó kámọ́ kírun wa sínú à ń bọ̀ wá bẹ̀. àtàwọn ọjọ́ mẹ́wàá yìí ká lékún nírun ọ̀ràn yàn ká lékún nínú ìrun náà wàkìrọ́ àtàlù quran kama kámọ̀ ẹ̀ka fúrání bàbá ló kó sínú wàbírọ̀lù wàlídẹ́yì kámọ̀ ṣe dáadáa sáwọn òbí wa ó kó sínú wàsílátàl arham kámọ̀ dokun ẹbí pọ̀ ó kó sínú wàlìṣẹ́sánà ìlálọ́kọ́lùkì kámọ̀ ṣe dáadáa sáwọn ẹ̀dá ọlọ́run pàápàá lásìkò tá a wà yìí tí ebi ń pa àwọn aráàlú lásìkò tá a wà yìí tí covid-19 tó ti kó nira bá lù ká ṣe dáadáa sáwọn ẹ̀dá ọlọ́run wà húsínàlì jìwà àwọn aládùúgbò wa ká ṣe dáadáa sí wọn bàbá láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo tó bá ti ń jẹ́ iṣẹ́ rẹ òun láàmà ṣe àátún fún àwọn míì kan jẹ̀mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ àtẹnu àwọn ọjọ́ mẹ́wàá yìí ìtọ́lọ́hún fẹ́ dù lọ́dún èmi àtẹ̀yìn ọmọ ìyá mi òun níṣẹ́ rẹ àwọn iṣẹ́ rẹ bàbá Muhammad bùnú sọ́lẹ̀ àlùfẹ́mí wọ́n ti wá bá wa dáàkọ mẹ́wàá báyìí mẹ́wàá tí wọ́n dáàkọ àátún fi àwọn míì kan àmọ́ wá gbèyẹ̀wò ní kọ̀ọ̀kan àwọn iṣẹ́ rẹ tó ká máa ṣe ní ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí nínú oṣù dòlẹ́hìjà alfa alálàkọ́kọ́ nínú tá a kọ́ lè máa ṣe gan ẹni tọ́lọ́ ń bá bò láṣìírí òun ni kó lọ sí hajj nínú iṣẹ́ eré tá a lè ṣe ẹ́rì pé olórí àwọn iṣẹ́ tá a máa ń ṣe ní hajj ọlọ́run ní sílẹ̀ wẹ nìkọ̀ọ̀kan wa náà kò ní sílẹ̀ kan mọ́ fáwa tá a ti lọ náà àáfà gbogbo ohun tí ń jẹ́ iṣẹ́ hajj láàrin dùlùkádà bíi eight sí bíi thirty fourteen ni gbogbo ṣe ájì téèyàn ó fi parí ṣe ájì rẹ̀ àárín ijọ́ márùn-ún ni àtẹ́nitọ́lọ́ ọba bò láti rí kọlọ sí hajj ṣùgbọ́n àti wọn ti ń ṣẹlẹ̀ núùlù lọ́dún yìí èèyàn péréte tí wọ́n ń gbórílẹ̀-èdè Saudi Arabia nìkan àwọn ni wọ́n ṣe hajj abẹ lọ́ngbà tí ọba ibẹ̀ míì ọlọ́ngbà ní ká covid nineteen kúrò náà lù ó kọlọ́nkọ́ sànù wa òkú jálẹ̀ máa lọ sí hajj o wàláyé ó ń dùn wá púpọ̀ pé àwọn èèyàn lè lọ sí hajj lọ́dún yìí ṣùgbọ́n abẹ lọ́nkọ́ forí ẹ̀ṣẹ̀ jìn ẹni tọ́lọ́ bá bò láti rí kọ́ lọ sí hajj nínú iṣẹ́ rí tá a lè ṣe láwọn ọjọ́ mẹ́wàá inú téèyàn náà lọ sí hajj ṣùgbọ́n èèyàn ọ̀rọ̀ lọ́dún yìí ká kúrò lórí ibẹ̀ yẹn. àǹfà lẹ́yìn ká lọ sí hajj ara iṣẹ́ olóore tá a padà ṣe pàápàá lọ́jọ́ kẹwàá òun ni ká ẹran léyà gangan fún rẹ̀ ká ẹran léyà fún àwa tọ́lọ́ bá bò láti rí kèé ṣe ọkùnrin nìkan ló lè pẹran léyà obìnrin náà lè pẹran léyà bọ́kùnrin ṣe lè pa ẹran léyà tó bá ti lówó sí èrà lọ́wọ́ kóbìnrin náà pẹran léyà jàmá ọlọ́run nífẹ̀ẹ́ sí púpọ̀ èèyàn lọ́dọ̀ ẹlẹ́kẹta òun ni bàbá lè fèmí ni wọ́n yẹn àǹfààní láwọn ọjọ́ mẹ́wàá yìí kí tó àti yín ká gbìyànjú wákàtí márààrún ká máa kí ní jàmá ẹ̀yin tẹ́ ẹjọ́ kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ máa kírun yín lásìkò tá a bá lè máa kírun wa níjànmọ́ ẹwà dúdú ládá tá a gbà kọ́mọ̀jà sí wípé àmọ́ wa dàrú kí táàmù gba ládá ẹyọ kan tó sì jásí pé sọ̀láàtùlì jàmáà afdọ́lù mi ń sọ̀láàtùlì fábì bí sábọ́ín wá ìṣìrí nàdàrọ̀jà ìrún tó èèyàn kí ń jànmọ́ ó lóore jẹ́ ìta adákìlọ pẹ̀lú ìlọ́po pẹ̀lú àdìpẹ̀lẹ́ mẹ́tàdínlọ́gbọ̀n àdìsí mi ní márùndínlọ́gbọ̀n twenty seven or twenty five àwọn àfa àdẹ́sàlàyé bí kálukú ṣe farabalẹ̀ bá a ṣe kí sí pẹ̀lú àwọn ọmọdéẹ̀mọ àti wọ rẹ̀ kéèyàn wá gbarú àwọn ládà yìí ládìpẹ̀lẹ́ ẹ̀ bó kí lọ dáa tó yàtọ̀ sí pàǹkìrún wa ní jẹ̀mọ́ à ń kí lásìkò ká lékún náà fílà jẹ̀mọ́ kí náà fílà wa ó lékún lásìkò yìí àwọn náà fílà tá a máa ṣe ṣáájú run àwọn àrùn tó bá já sí pótó ní náà fílà lẹ́yìn ká tún ṣe náà fílà kátẹ̀tẹ̀ máa dé mọ́sálásí kọjá pé ká tó kírun àtẹ̀ náà fílà wọ́n tó kírun tán kámọ̀ sáré máa kúrò ní mọ́sálásí ká lékún náà fílà láwọn ọjọ́ mẹ́wàá yìí bá a fẹ́ ń ṣe tẹ́lẹ̀ káwá jẹ́ kó lékún láwọn ọjọ́ yìí eléyìí ó jẹ́ agbálada tó pọ̀ níwájú ọlọ́run ọba àlekè ọlá agbọ́dọ̀ mójútó eléyìí nínú àwọn náfìlà yìí ìwọ bẹ́ẹ̀ bá ń ṣe náà ní náfìlà òru ara bẹ́ẹ̀ tí máa ma àwọn ẹni ọlọ́run ara àwọn dáàbù sọ̀lẹ̀hìn òun ni kéèyàn jí lóru ẹ báwọn àwọn èèyàn jí lóru lónìí ó rọrùn fẹ́lẹ́ omi kò jí lóru chat make video call free call kọ́mọ ṣe nǹkan míì lóru jẹ́mọ̀ tí lọ́ dáa tó kan náà kódà bó ṣe ó kéré tó kódà èèyàn méjì tá a lo níbì kan tá a kejì àṣẹnáfílà kátọrọ àforíjìn kátọrọ tá àṣẹ wájú ọlọ́run kódà kéèyàn lọ sùn kọ́mọ́jú ìṣẹ́jú mẹ́wàá lọ sí mẹ́ẹ̀ẹ́dógún kọ́mọ́jú wákàtí kan lọ kọ́mọ́jú ọgbọ̀n ìṣẹ́jú lọ kárí wípé à ń jí lóru lẹ́ni tí ó máa tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run lẹ́ni tí ó máa ṣe náfílà fọlọ́run lẹ́ni tí ó máa tọrọ àforíjìn ẹ̀ṣẹ̀ torí pọ́lọ́run fúnra rẹ̀ pàápàá ní ìdàta òru one third òru tó kàn ọlọ́run fúnra ẹ̀ máa wá sánmà ilé ayé tí ó máa wò pé àwọn wo ló fẹ́ tọrọ àforíjìn kóhun foríjìn wọn àwọn wo ló fẹ́ tọrọ oore kóhun fún wọn lóore ṣé mùsùlùmí ò ti sùn gbà náà tó bá jẹ́ pálátẹ̀wọ́ ló jí tóun náà bá bẹ lọ́hùn tó bá ṣe kò ń gẹ́ gbígbàdúrà ọlọ́wọ́ mọ̀ gbàdúrà rẹ̀ ṣùgbọ́n ó lè tó jìyà lọ́dọ̀ ọlọ́run lórí pé kí ni o instead rod orí ẹ̀jẹ̀ ni tọ́lọ́run ṣe fún un jẹ̀mọ́ ká lékún jíjí lóru nínú àwọn àsìkò yìí lẹ́ni tí ó fi máa tún bọ́ lọ́hùn sọ̀rọ̀ ara àwọn iṣẹ́ olóore lábala àrùn nu gbogbo tó bá wá jọmọ́ ìrun pátá ọ̀ranyàn rẹ̀ náà fìlà rẹ̀ ká mójútó ara tá a fi máa rí ìyọ́nú ọlọ́run ni lára rẹ̀ òun ni àṣìyàm ara ń tọ́fẹ́ ká mójútó nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí òun ni àwẹ̀ kò síyèméjì pé nínú àwọn iṣẹ́ olóore tí ládàá rẹ̀ pọ̀ òun làwẹ̀ kódà nínú àdìsí kúdùsí ọlọ́run ni àsọ́hùnmù ní wàhánà àjìjì bì èmi ọlọ́run ni mo làwẹ̀ èmi ọlọ́run èmi ni mo làwẹ̀ èmi ní sísẹ̀ san fún àwọn tó bá gbàwẹ̀ èyí ò lè quantify kéèyàn sọ pé iye ládá tí ń bẹ fáwẹ̀ rí ọlọ́run nìkan ló mọ̀ ṣùgbọ́n a tó wá rí ẹ̀rí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọmọ ń gba ààwẹ̀ mo fẹ́ yanjú mọ́sálà kan láàrin torí pé ẹni tó bá tó ka tí àjìnà èèyàn ọ̀fẹ́ máa rí ikhtilaf èèyàn ọ̀fẹ́ máa rí ìyapa ẹnu lọ́pàá tọmọ ìyá kan ṣe ń bèrè bèrè lọ́wọ́ wa láìpẹ́ yìí pé àwọn kan ní pé èèyàn ò lè gba ààwẹ̀ nínú oṣù Dhul Hijjah pé èèyàn ò lè gba ààwẹ̀ mẹ́sàn-án àkọ́kọ́ yẹn pé kí ló dé ìtọ́fà àyànjú ẹ̀ ní ìsìn alákọ̀ọ́kọ́ ni pé a ti rí àdìsí Abdullahi ibn àbá tó jẹ́ àdìsí tó sọ̀rọ̀ generally nípa pé ntọ́lọ́hún nífẹ̀ẹ́ sí láwọn ọjọ́ mẹ́wàá yìí òun ni alhamdu sọ̀rọ̀ iṣẹ́ ti wa lẹ́rìí pé mímẹ́lù sọ̀rọ̀ ha kò rújú pé kágbáwẹ̀ olóore ni táàbà sọ pé ààwẹ̀ ń ṣiṣẹ́ olóore táàwẹ̀ bá ti kọjẹ́ sí olóore náà ṣẹ̀rí àyọ̀ǹda fún wa ká gba àwẹ̀ nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí ọjọ́ mẹ́sàn-án gan ni ọjọ́ kẹwàá láàsọdún ààwẹ̀ tíjọ́ kẹwàá ń a ní jẹun lọ id bó ṣe wà ní oṣù náà tó ráì gba àwẹ̀ ǹjọ́ ọdún haramu ni ká gba àwẹ̀ ǹjọ́ ọdún nínú Islam a ní gba àwẹ̀ níjọ́ léyá àwọn ọjọ́ mẹ́ta tó tó tẹ̀lé tó fi jọ́jọ́ mẹ́rin a gbọ́dọ̀ gba àwẹ̀ lápẹrẹ ń sìn lọ́dún ìjímọ̀ níléyá ọ̀bọ̀ sí jẹmọ́ àwa jẹun níjọ́ jimọ ọmọ ìyá ó tún jẹun ní sátidé ọ jẹun ní sànńdé mọ́ndé tọ́tẹ̀lé ó tún jẹun mọ́ndé tọ́tẹ̀lé ọjọ́ ọdún ni àyàmù tẹ̀sírìk mọ́ wàá sọ pé ní mọ́ndé tọ́pọ̀ ara àwọn ọjọ́ ọdún léyà ni gbàwẹ̀ àyàmù làákìlì wà ṣọ́ọ̀d wọ́n fẹ́ ká gba àwẹ̀ nú ẹ̀ tíjọ́ ọdún tí ó fìsì kẹwàá yẹn kèé sè kẹwàá bíi mẹ́sàn-án àti kọ́tà gan ni ọ̀fẹ́ jẹ́ a ní jẹun lọ eid jama tá a bá ti wá dé ní eid a jẹ nínú udhiya nínú ẹran tá a bá pa ìjànà bíi máa ń gba àwẹ̀ àbí ègbà àwẹ̀ jama <coughs> ẹ̀ṣẹ̀ jẹ́ ká gbọ́ àárín yìí dáadáa alimami Abu Dawud rahimahumullah nínú súnánà àbúdáwù àwọn tí ń bẹ wájú mi ń bì súnánà àbúdáwù ìmáàmù àbúdáwù wọ́n fún ní odidi báàbù báàbù fi sọ́ọ́mìlà àṣù nípa pé ká gba àwẹ̀ ọjọ́ mẹ́wàá ká gba àwẹ̀ ọjọ́ mẹ́wàá kí lọ́jọ́ wọ́pẹ́ lọ́jọ́ mẹ́wàá ó yí àwọn àfa àdìsàn fẹ́ mú wá ọjọ́ mẹ́sàn-án ló sọ ṣùgbọ́n tíjọ́ kẹwàá òun mo sọ pé kò ní jó didi àwẹ̀ nínú àdìsì yìí àfa wa hùnẹ́dà bónú Khalid Hunaida bónú Khalid sọ̀hábíyùn sàbẹ́ ni ìtàn rẹ̀ ká fẹ́ sọ lónìí ìyàwó rẹ̀ náà sọ̀hábíyàtùn sàbẹ́ náà nìyàwó ẹ̀ tó rárá nàbí wọ́n dẹ̀ gbà nàbí gbọ́ wọ́n sì kú lórí Islam Hunaida ọmọ Khalid òun gbà wá ámìmùra àti hì látọ̀dọ̀ ìyàwó ẹ̀ tóun náà jẹ́ sàbẹ́ obìnrin ìyàwó ẹ̀ ló wá gbà wá ámbábí àzùwájì nàbí yìí sallallahu alaihi látọ̀dọ̀ ọ̀kanú àwọn ìyàwó ànábì àwọn àfáà ní ìyá wa umu salama ni sọ́ra tó wàáyà míì lórí ọ̀rọ̀ yìí ọwọ́ àgbà wá pé wa wá ń sọ pé kánà s'úlù lọ sallallahu alayhi yẹ̀súmù zìlẹ̀híjà yẹ̀súmù zìlẹ̀híjà ànábì máa àkọ́kọ́ nínú oṣù dòlẹ̀ ìjà wàyẹ́wòmà àṣùrọ̀ ànábì máa ń gba àwẹ̀ àṣúra èyí ńlá àwẹ̀ ẹjọ́ kẹwàá nínú oṣù muharram kọ́lọ̀n kó sọ wá di muharram kó jẹ́ àtúngbà àwẹ̀ eléyìí wọ́n fẹ́ ká tó fi ọjọ́ kẹsàn-án sí ká sì lè yapa àwọn yẹ̀wúdí jàmbá ẹ̀ máa dé lọ ó lànàbì máa ń gba àwẹ̀ mẹ́sàn-án nínú oṣù dòlẹ̀ ìjà àtẹrẹ́rì ó ní pé ọjọ́ kẹwàá oṣù muharram ànábì tó máa ń gbààwẹ̀ wàtàlá fàtà àyámi mìkúlì ṣàhà ànábì tó máa ń gbààwẹ̀ mẹ́ta nínú gbogbo oṣù sẹ́rí ló àjọ pé àwẹ̀ mẹ́ta nínú oṣù dẹnẹkọ́ ni kọ́ jẹ́ àyámi lùbẹ́ẹ̀mù dẹnẹkọ́ ni kọ́ jẹ́ àwọn àwẹ̀ ọjọ́ bíi twelve thirteen fourteen àbí thirteen fourteen fifteen ó lè jẹ́ ní ọjọ́ mẹ́ta báwọn sọ ó sì lè jẹ́ bó ṣe wà ní àdíyèsí ó ní night nínà ṣáà monday àkọ́kọ́ nínú oṣù kéde january february o ilá àṣẹ máa sọ́ọ̀dì muharram sọ́fàr rọ̀bíùlà awal oṣù tá a fi ń sẹ́lọ̀ nìyẹn monday àkọ́kọ́ nínú oṣù muharram monday àkọ́kọ́ nínú sọ́fàr monday àkọ́kọ́ nínú rọ̀bíùlà awal monday àkọ́kọ́ nínú rọ̀bíù fani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ànàbí ọkọ̀ gbáwẹ̀ wàlùkọ́mí sẹ́yìn nínú rìwáyà kan ànàbí ọwọ́ àgbà thursday méjì tó bá gba bíi monday àkọ́kọ́ ní ìsìn tó bẹ̀rẹ̀ oṣù oṣù ìjìra yóò gba thursday àkọ́kọ́ yẹn náà yóò tún wá gba thursday ní ìtọ́tẹ̀lé rìwáyà kan gbé wá báyẹn rìwáyà míì tún gbé mi ìwà bá nàbí ṣe máa ń gba ààwẹ̀ mẹ́ta jẹ́mọ́ mẹ́ta gẹ́kọ́ lọ́kàn wa oṣù lè jà ní oṣù bá kẹ́ yanjú ẹ̀ ní o nínú rìwáyà míì sọ ti yé ní ìsìn wọ́n lànà bí àsálàm ààwẹ̀ mẹ́ta yẹn ó ní bí ṣe máa ṣe kí ni o ó ní bí ṣe máa ń gbà á ṣùgbọ́n ìtajà fàárín ẹlẹ̀ ká lọ síbi tọ́kàn wá torí àsìkò tí ò sí. kí ló kàn wá nínú hadithi àáfàá wa umeida bọ́nà khalid yìí ni wípé tóun náà gbà wá látọ̀dọ̀ ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ gbà látọ̀dọ̀ àwọn ìyàwó ànábì sheikh al-albani wọ́n ládìsí àdìsọ̀ lálàáfíà ni àwọn àfáà aládìsí wọn ládìsí tọ́ dáa ni kèése àdìsí dọ̀rí kèése àdìsí tọ́ lẹ àdìsí tọ́ lálàáfíà àdọ̀dọ̀ ànàbí àsàlám ni. eléyìí fi ń yé wa pé ànàbí àmọ́ gbà àwẹ̀ mẹ́sàn-án àkọ́kọ́ nínú oṣù dùnìhíjà kálá àbáwá ti ẹ̀rí direct hadith bí eléyìí hadith abdullahi ibn abbas tí mo ti kà lẹ́ẹ̀kan yẹn pé nínú tọ́lọ̀ ń nífẹ̀ẹ́ sí jù náà àwọn ọjọ́ mẹ́wàá òun ni alhamdu sọ́ọ̀lì iṣẹ́ rẹ̀ hadith ń gẹ́ ti kọ́ tó wa lẹ́nu torí pé lẹ́ànà síyámà kéèyàn gbáwẹ̀ nínú àmàlì sọ́ọ̀lì ha nínú àwọn iṣẹ́ rẹ̀ ní láṣà kàfidàlì kọ̀sẹ́nì kankan tí ó ní pé kèé ṣiṣẹ́ rẹ̀ ṣùgbọ́n a wá rádi yìí tí yàwó ànàbí nípa ànàbí àmọ́ gbàwẹ̀ mẹ́sàn-án nínú oṣù dòlẹ́hìjà kí ló wá fa mas'ala jàmọ́ lórí ọ̀rọ̀ yìí ẹ̀jẹ̀ bí o ìtọ́ gan ni àdìsí kan tó wá látọ̀dọ̀ yàwó Aisha rọ̀bí àlàáníà sẹ́yìn tá a àdìsí wá lọ́dọ̀ àwọn kan náà yàwó ànàbí jàmọ́ ìyàwó Aisha àdíyèsí táwọn gbà wá Imam Abu Dawud náà ni wọ́n gbà wá ṣùgbọ́n kí làwọn wá fún ẹwà àwọn àfà síkìwù hadith àwọn fún ní báàbùn fi sítírì làásù nípa wípé àṣẹ atúlẹ̀mọ́gbàwẹ̀ mẹ́wàá yìí ó túmọ̀ sí pé kèé ṣe dandan àsọpé dandan ni ẹni tí ọ̀làgbára rẹ̀ lè mọ́ gbà àwọn òfin ní báàbù wípé saharib àṣẹléèwọ̀ kábàwẹ̀ mẹ́wàá tàbí fi kàrọ̀ híyà pé akọ̀ kágbáwẹ̀ àwọn àfòfin ní báàbù yẹn àfẹ́ni tí ọ̀bà lágbára ó lè mọ́ gbà á ìyẹn làwọn àfọ àyẹn ń ṣàlàyé ẹ mọ́ gbàdí ìsìtọ́ tí àwọn èèyàn fẹ́ tí wọ́n gbọ́yé dáadáa o ìyàwó ànẹ́bí náà ló ti gbà wá èyí àwọn rò pé ìyàwó ànẹ́bí kan gbà wá pàdánù sọ̀rọ̀lá àlọ́sálàm ànẹ́bí máa ń gbàwẹ̀ mẹ́sàn-án nínú oṣù dòlẹ̀ hijab mo ti kàdíìsì yẹn fún wa ìyàwó ànẹ́bí ó lànẹ́bí máa ń gbàwẹ̀ mẹ́sàn-án nínú oṣù dòlẹ̀ hijab atúwárígà wà nàbí mi ìyàwó Aisha òun sọ ń tiẹ̀ ó ní márùn àìsù rọ̀súlà láàrin ọ̀sánlá sọ ìmọ̀lá aṣọ́rọ̀ kọ̀tọ̀n jẹ́mọ́ ẹ̀mọ́ o ó lóun ò rí ànàbí rí kọ́ gba ààwẹ̀ mẹ́wàá nínú oṣù bìlẹ̀ ìjà yìí àdìsí lọ́wọ́ fẹ́ fatáwọn kan sọ pé kò ká gbá ààwẹ̀ àwọn bẹ́ẹ̀nà àbẹ́ni àhàdìfẹ́ yìí àwọn àfọ aládìsí méjèèjì kò takora wọn àáfún lálàyé ni alákọ̀ọ́kọ́ ni wípé tá a bá rí àdìsí tó fi nǹkan kan rinlẹ̀ tó sì lálàáfíà àtórí míì tó ní òrí bẹ́ẹ̀ almusbis mokọ́dàmù alànàfi àdìsí tó ní pé kágbáwẹ̀ ńlá gbọ́lá fún tètò ní amọ̀gbà lọ iṣẹ́ rẹ ló ní àṣe kèé kèé ṣe tọ́lọ́run nífẹ̀ẹ́ sí àkọ́gbọ́lá fún pé ànábì máa ń gbà ìyẹn kọjẹ́ àlàyé alákọ̀ọ́kọ́ àlàyé kejì táwọn àáfàá fún ni pé Aisha ń sọ ẹ̀jẹ̀ àgbọ̀yé wọ́n ní Aisha sọ ni pé ànábì gba gbogbo kèé gbogbo ọjọ́ yẹn wẹ̀ a máa gbà ń bẹ̀ ó lè mọ́ gbà ń bẹ̀ àwọn ẹni tí ọba lágbára kó gba mẹ́sàn-án ó lè gbẹ yọkan ó lè gba méjì ó lè gba mẹ́ta tá a bá tó fa báwọn náà pé tí yàwó aisha sọ ni pé ànàbí ègbà gbogbo ẹ̀sán ìyẹn náà tún correct àlàyé kejì táwọn àfáà ṣe nìyẹn àlàyé kẹta táwọn àfáà ṣe òun ni wípé ìyàwó aisha bọ́yá àwọn ọdún tí ààwẹ̀ jùlẹ̀híjà yìí tọ́jẹ́ pọ́dọ̀ rẹ̀ lànà bí wà sẹ́yìn fẹ́ bá ti ní kọjá ìyàwó kan ó lè mọ́jú wọ́n tọ́jẹ́ pé ìyàwó kan ló ní o ẹ bá ní kọjá ìyàwó kan yóò yé ó lè wà lọ́dọ̀ ìyàwó eré kó rí pé wà láì sàárì tí máa ń ṣe fún ọmọ ń gbádùn ẹ̀ kọ́ gbà àwẹ̀ lápẹ̀rẹ̀ tàbí bẹ́ẹ̀ sí ẹ̀kọ́ àdìsíkò tí oró eléyìí kọ́ ọmọ good to go láti gbà àwẹ̀ ó ní okun àti gbà àwẹ̀ ìyá wa ń ṣàǹsọ tó rí láwọn àsìkò tánàbí wà lọ́dọ̀ ẹ̀ tánàbí ọgbà àwẹ̀ ìyàwó ànàbí míì náà tó sọ tó rí tánàbí máa ń gbà àwẹ̀ jẹ̀mọ́ àtọ́ bẹ́ẹ̀ kọ́ta fúnra wọn ká gba àwẹ̀ òun nípìnlẹ̀ ó tún ti wá kó sínú àlàámọ́lù sọ̀ọ̀lẹ̀ ìyẹn láàṣẹ wá bọ́ síbi wípé ara táwọn àfáà tó fi wá sàlàyé ni pé àdìsí yàwá iṣà yìí kọ́mọ̀ fún wa ní confusion ọ̀dà tó bá já sí pé ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ tú sí pé ànábì ègbà rẹ̀ rárá ànábì tó wá sọ láàdá tó ń bẹ fún ààwẹ̀ yẹ́wùmọ̀ arọ́fà wà yẹ́wùmọ̀ arọ́fà mìndínní àdìl àjà ọjọ́ àràfà sì rèé ọ ń bẹ nínú àwọn ọjọ́ mẹ́sàn-án tá à ń sọ yìí jẹ̀mọ́ ẹ̀gbọ́n yìí dáadáa àwọn àfáà asọ́dìsì yàwá iṣẹ́ ọ̀kan dẹ́ẹ̀mù pé ká mọ́ gbá àwẹ̀ ní tó ń sọ nípa àgbàbí lè mọ́ gbà tán èyí ò náà kò sí wàhálà ń bẹ. ìta àtòfimọ̀ lọ́rọ̀ àràfá yẹn ẹni tí ọba ti wá lè gbà àwẹ̀ mẹ́sàn-án yìí jàmọ́ ẹ mọ́ jẹ́ àwẹ̀ ju àràfá ọ̀bọ ọmọ wa lọ́wọ́ o. a oore ti ń bẹ́ ń bẹ̀ ó ti lọ pọ̀ jù. ìyẹn ló fà á ń ìlókun àti gba àwẹ̀ mẹ́sàn-án

irú òjíṣẹ́ ọlọ́run ọjọ́ táwọn alẹ́fùjáàd àwọn alálàájì tí wọ́n wà ní àràfá àwọn tá a bá sí ní àràfá sáà lè gba àwẹ̀ torí pé muslim hadithi ń bẹ èèwọ̀ ní kẹ́ni tó wà láràfà ò tún gba akọ ẹni tó bá wà ní àràfà ìtọ́fẹ́ kò wọ́n ṣe ní kọ́mọ ṣàdúà kọ́mọ ṣàṣkàm kó lè lókun àti withstand the stress tí mo ń bẹ níbi àràfà yẹn èèyàn pọ̀ ọmọ ṣàdúà jẹun mumi kó o lè lókun àti sílọ́n ìwọ mọ́ gbáwẹ̀ torí pé wọn náà tọ́ bá ti lè gàrà fáwọn alahajju àràfà ìtí jẹ́ àjì gangan níjú àràfà yẹn kí wọn náà bá ti lè gòkè àràfà tó sàwọn àdúrà tó sàskárù ọlọ́run ti forí dè wọn náà kódà tí ẹ tún lágbára ju ọdún méjì lọ kàyáómi wàlàdájú mòhù bí ìjọ tí màmá rẹ bí ọtọ́ lẹ́sẹ̀ bí ìjọ tí màmá mi bí mi ti lẹ́sẹ̀ wọn ò forí ẹ̀ṣẹ̀ wájú wa ni ṣùgbọ́n wa tá àbá wa sí ní hajj kágbàwẹ̀ ẹjọ́ àràfà wọ́n wá bí ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n nílò òjíṣẹ́ ọlọ́run àwẹ̀ ẹjọ́ àràfà yìí kí ló fẹ́ sọ fún pa rẹ̀ ànábì ní yukafiru sanatalima obiyata waliba akiyata fẹ́ẹ̀rẹ́ àwẹ̀ ẹjọ́ àràfà wọn ẹ̀sìn ọdún méjì ni ó parẹ́ o ọdún kan tó ti lọ ọdún kan odidi ṣe fún wa yìí àwọn àfọ àlọ́láyè tọ́pọ̀ wọn láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àbáwọn ẹ̀ṣẹ̀ míì tó ní í ṣe pẹ̀lú ọlọ́run ọlọ́run sáà nìkan forí jìn wá gbogbo ẹni tí ó bá ti lè gbà àwẹ̀ mẹ́sàn-án láti bí irú ọ̀la yìí lọ ẹ wá gbìyànjú tọ́sídẹ̀ẹ́ tí ń bọ̀ lọ́hùn tí ó jẹ́ ọjọ́ àràfà tí wọn náà bá ti gbẹyọ kan mo kí ọkú oríire wọ́n forí ẹ̀ṣẹ̀ ọdún méjì wọ́n fi jèmi àti ti máa ń tọ̀ọ̀sẹ̀ kọ́ ọgbà àwẹ̀ yìí ìjọ wo ló tó fẹ́ tó rí irú ládà yẹn tí wọ́n forí ẹ̀sẹ̀ ọdún méjì tí wọ́n fi jẹyàn kódà kí ni ọjọ́jọ́ yẹn gbìyànjú kọ́ ọgbà àwẹ̀ ọba ní ájí o ká gba àwẹ̀ ọjọ́ yẹn náà wà ní àwọn ọjọ́ mẹ́sàn eléyìí tí a fi máa ṣiṣẹ́ ọlọ́run kọ́lọ́n kọ́ lẹ́sẹ̀ fún wa. bàbá àlùfẹ́mí padà síbi ọ̀rọ̀ nínú tí ń ó tún kó sínú ìmọ̀ tọrẹ á ìmọ̀ tọrẹ ìmọ̀ náwó jàmọ́ ẹ jẹ́ ká ṣe sọ́dá pọ̀ kọ̀ pọ̀ láti ọ̀la ìlọ ká máa ṣe sọ́dá kọ̀ lọ ká máa ṣe tọrẹ àánú tí èdè jẹ́ ọléyá jàmọ́ ara ń tọ́lọ̀ ọba àlékè ọlá nífẹ̀ẹ́ sí ara ṣẹ́ olóore tí àdífi Abdullahi bona Abbas tó ń sọ fún wa ni táwọn àfáà wá sí ká bẹ̀rẹ̀ sọ́dá kọ̀ rẹ̀ látòrí àwọn fámílì ẹ̀ ọlọ́run ó ṣe bíbọ́ àṣírí fún kálukú wa yóò bá ní ká covid nineteen kúrò náà lù yóò là wá ń bí òsì àti gbogbo ohun tó lè jẹ́ kí amọ̀rí ẹ̀sìn ṣe lódìdí ẹ̀yin tọ́lọ̀ ń bá bẹ́ẹ̀gì ọ̀là fún ẹ̀yin tọ́lọ̀ ń bò láṣìírí tẹ́ ẹ jẹ́ tọ́sẹ́kù àsìkò rí tẹ́ẹ̀sì sọ́dákọ̀ nínú sọ́dákọ̀ tẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ látòrí ìyàwó rẹ̀ ẹ̀yin tọ́lọ̀ ń bá bò láṣìírí ẹ gbogbo àwọn tí ń gbọ́dọ̀ yín náà tọ́jẹ́ pé ẹ̀yin lẹ́ ń ṣètò jẹ ẹ̀mú wọn tọ́lọ́mbà bóyin láti rí ẹra aṣọ ọdún fún wọn àwọn ìtọ́jẹ́ obìnrin ẹra hijabu fún wọn ẹgbẹ́jà wọn ọmọ yín ọ̀ràn aṣọ aṣẹ́wó lásìkò iléyà aṣọ ẹni ọlọ́run wọ́n ti rán léèsì wọ́n ti rán gíní wọ́n ti rán kùpíọ̀n ẹjẹ́ kan wọ̀ jáàbù lé lórí àwọn ọmọ yín ọkùnrin ẹmẹ́jẹ̀ wọn rán pẹ́ńsù o ẹjẹ́ wọn rán aṣọ ẹni ọlọ́run kan múra bí ẹni ọlọ́run ẹran sọ gidi fún wọn ẹtún ra fìlà gidi sí fún wọn kẹ ìwọ lọ yídì kẹ ẹbí sọdún kẹ ẹ mọ̀wọ́ sọ kátó ń kàtó aṣọ tí ọ̀bálẹ̀ ẹ̀wọ̀sọ dáadáa ẹ̀yin tẹ́ ẹjọ́ ọkùnrin kẹ́ ẹ̀rọ́sọ yín lánàá súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kẹ́ ẹjọ́ mùsùlùmí gidi ẹ̀sìn sọ́dákọ̀ fáwọn ìyàwó àtọmọ yín ara tán fẹ́ ká ṣe láwọn ọjọ́ mẹ́wàá yìí sọ́dákọ̀ yìí ẹ tún ẹ̀jọ́dọ̀ àwọn mọ̀sákìn àwọn olòṣì àwọn tí àwọn fùkọ́rọ̀ àwọn aláìní ẹ kí sọ́dákọ̀ ọ̀dọ́dọ̀ wọn nínú tẹ́ ẹ fún àwọn lè má níbi aṣọ wọ́n lè má níbi bàtà àáfà tí wọ́n jẹ ebi ń pa àwọn èèyàn náà lù mọ́ mọ́ yí àwọn request wà láì tó ti wà lórí tébù bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lónìí olónìí a lot of request lórí text message lórí internet usas eh, àwọn ṣe kíní kan eh, wà láì kò sí táwọn jẹ eh, àwọn òtí ẹni kankan private school teacher làwọn iṣẹ́ tiẹ̀ ti dojúrú àìmọye request tó ń bẹ lórí fóònù wa ń bì àwọn èèyàn ní sí tí wọ́n jẹ wọ́n ní bùkátà sí oúnjẹ tí wọ́n fi sọdún tó ẹ bá lágbára kọ́ ọ̀ra ẹran fáwọn èèyàn ìwọ lágbára kọ́ ọ̀ra ẹran bíi one hundred kọ́ ọ̀ra ẹran bíi two hundred bẹ́ẹ̀kọ́ ni kọ́ ọ̀ra màálù ẹran tí ó ti wọlé ẹran lọ́dún kan kódà kọ́mọ̀ ju twenty thousand twenty five thousand lọ lọ́bára ẹran two hundred and fifty thousand hundred ó sì yá fáwọn mùsùlùmí mọ́bọ́ mo kí ọ kú oríire lọ́ba lọ ra ẹran two hundred ẹyọ kan twenty five thousand ó sì ra ẹran half million wàhálà ó sì yá fún mùsùlùmí two hundred ah kudos túbà alak hani alak àpọ̀bọ̀ dúpẹ́ o jama owó táwọn olóṣèlú wa ń kó jẹ́ nù ní owó táwọn èèyàn fún girlfriend ó ju half million lọ àwọn èèyàn fún girlfriend ní millions kí wọ́n wá wò pé àwọn mùsùlùmí kan nídìí ẹran ọ̀rọ̀ ẹran fún àwọn gbàládá ó tún wò pé ẹran ti pọ̀ jù ẹlòmíì òwe ẹran kí sí èèyàn orí ẹran five thousand tó bá ní tèèyàn five hundred to ten thousand wà láyà àbọ̀ orí láàrin olùsíjọ́ léyà mo fi ọlọ́tọ́ lásán náà tilẹ̀ tẹ́lẹ̀ orí kọjá five hundred ìwákàrò pé o ní half million lọ́wọ́ pé five hundred thousand ni àwọn èèyàn orí nǹkan jẹ́ nóòlù ẹ bá ń wá àwọn èèyàn five hundred across different states láwọn téèyàn rí pé àwọn eléyìí sọ́fà lóòótọ́ pẹ̀lú àwọn ìwádìí téèyàn ó ṣe ẹkẹ̀ fún wọn ní ten thousand transfer rẹ̀ sákàǹtì wọn èèyàn five hundred half million sì ti tán ah! ọlọ́ọ̀lọ́mọ nígbà tó ọba bá níwájú ọlọ́run pé five hundred owó ti gbàgbé pọ̀ náà ìtẹ́lò mi fún girlfriend jù bá ń lọ ìtẹ́lò mi waste jù bá ń lọ tọ́lọ́ máa gbàdẹ̀wò òde àdẹ̀wò tó jù bá ń lọ lè kàn yẹn kọ́lọ́ mọ́jà àdẹ̀wò ọ̀kan wa ẹ̀yin tẹ́ ẹ bá rí jẹ àsìkò rẹ̀ ẹ̀sìn sọ́dá pọ̀ ara sẹ́ẹ̀rẹ́ ni bàbá sọ́lá lùfẹ́ lè wọ́n sọ bẹ́ẹ̀ àwọn àdíìsì dẹ́ pọ̀ lórí kéèyàn máa ṣe sọ́dákọ̀ sọ́dákọ̀ ó máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ní àsọ́dákọ̀ kútú sí ulẹ̀ kọ̀tí à kàmọ́ yútú sí ulẹ̀ mọ́ ùnárọ̀ ẹ bá ń ṣe sàárà ọlọ́wọ́ máa forí jìn yóò máa pa rẹ̀ gẹ́gẹ́ bí omi ṣe máa ń paná ni kéèyàn máa ṣe sọ́dá kọ̀ a máa jẹ́ ọlọ́run ó gbé èèyàn ga a máa kárìsì kéèyàn pọ̀ lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam òun ló ṣe sọ wípé iná máa tún sọ̀rú náà wà túrúsà kú náà bí tó afọ àyíkùn ọlá máa ràn yín lọ́wọ́ máa gbé yín ga máa sàrísìkì fún yín pẹ̀lú tẹ́ ẹ bá ti náwó fún wọn ọlọ́run sì máa gbé ẹ̀yìn náà ga yọ́ọ́ máa ṣe àlékún oore rẹ̀ yọ́ọ́ máa ṣe fún yín eléyìí wà ní àwọn nǹkan tó ká ṣe kí o tó ká mójútó ẹ ra oúnjẹ fáwọn èèyàn ìwọ ọ̀làgbára eléyìí ọ̀ra ìrẹsì láìsí báàgì ọ̀ra bíi ten bags ọ̀ra twenty bags forty ní kóńgò márùnmárùn fáwọn èèyàn mo kú ọkú èlùbọ́ gidi lọ lágbára ọ̀fọ̀ àwọn èèyàn wọ́n bá ń jẹ́ lásìkò ọjọ́ mẹ́wàá yìí mo kí ọkọ òrìlẹ̀ lọ́dọ̀ ọlọ́run ara ń tán fẹ́ ká ṣe òun nìyẹn ká gbìyànjú ká so sọ́dá pọ̀ tó pọ̀. wà díkìr bàbá sọ́dá àlùfẹ́ mi wọ́n ní pé àdíìsì ibnu abbas yẹn yẹ́ṣmúlù díkìr ó tó kó sínú kámẹ́rán ti ọlọ́run jẹ́mọ́ kámẹ́rán ti ọlọ́run níjẹ́ tí ò sí ọjọ́ mẹ́wàá àzùlẹ̀ yìí jà tẹ́lẹ̀ wọ́n ti sọ bá pé láàyà sáàlù lìsánú kà rọ́túbán mẹ́ndékìrìlá ìtànàbí sọ fún kanú àwọn sàbẹ́ nìyẹn tó fẹ́ wà lùjẹ́ náà mọ ìrántí ọlọ́run gbogbo ògbà ìrántí ọlọ́run tó bá ti rántí ọlọ́run gbogbo ògbà ọ wà lùjẹ́ náà ìtànàbí àtàlà ń sọ fún kanú àwọn sàbẹ́ nìyẹn so ká mọ ìrántí ọlọ́run àwọn àfikárù àárọ̀ wa ká mójútó àfikárù rọ̀lẹ́ ká mójútó à ń lọ ká mọ àfikárù lọ àfẹ́ wọ tọ́lẹ̀ àfikárù tán ni a ṣe àfẹ́ jẹun èyí tán ni a ṣe ká lékún àti ọlọ́run àárín lọ́mọ àti astaghfirullah la ilaha illallah subhanallah wa bihamdi subhanallah alazim láwọn ọjọ́ mẹ́wàá yìí kí ìrántí ọlọ́run wá pọ̀ ju bó ti máa ń wà tẹ́lẹ̀ lọ kásọ̀ ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fánàbí wa muhammad sallallahu alayhi wa sallam allahumma salli ala muhammadin wa ala alihi wa sallim allahumma salli ala muhammadin wa ala alihi wa sallim àbí sàlátù ibrahimiyya àbáwọn àsàlátù dáadáa àáfà máa wí lọ́pọ̀lọpọ̀ àwọn ọjọ́ mẹ́wàá yìí kásàlátù wa pọ̀ ara sí olóore tán fẹ́ ká máa ṣe òun ni eléyìí náà wà kọ́lọ̀ ọba àlekè ọlá kó fún wa ṣe bàbá tó ń sàlàyé lọ wọ́n ní wàyẹ́ ṣmúlù àtẹ̀kbìrọ̀ ara fẹ́ olóore tó fẹ́ káṣe láwọn ọjọ́ lẹ́wà ìníkà máa ṣe Allahu Akbar jẹ́mọ́ Allahu Akbar kìí sáwọn ọjọ́ ọlẹ́yà nìkan o àfàyàmù tẹ̀sírì láti jùlì ìjà wà lọ kánú ṣe àtẹ̀kbìrù lè mutlak ọkẹ̀rin lọ lọ́jà Allahu Akbar Allahu Akbar ọwà nù classroom àwọn sáà jẹ́ tísà la ilaha illallah wallahu akbar allahu akbar walillahil hamd láti dùlẹ̀híjà one ni lati mọ̀ sọ pé ọlọ́run tobi ọlọ́run tóbi ewi ọjà ẹwí inú ilé ẹwí lójú ọ̀nà ẹwí inú mọ́tò ẹwí lórí ọ̀kadà ẹwí ibi iṣẹ́ ti wá dásìkò ọdún àtọ̀ wá pọ̀ ní a àtọ̀ máa wí lẹ́yìn ìrun tí ó di irun kẹrin ìyẹn lórí ilẹ̀ àwọn onímọ̀ ọjọ́ mẹ́rin la fi máa ṣe léyà gẹ́gẹ́ bí nínú àwọn onímọ̀ tán ti lọ. a máa wá wí láti zulhijja one òun láti máa wí allahu akbar allahu akbar allahu akbar bàbá sọ́lá lùfẹ̀mín wọn ló kó àdífi ibnu abbas ta àṣàlàyé yìí ló kó sínú yashmulu at-takbir bàbá sọ́lá lùfẹ̀mín tó ń bọ̀ wọ́n ni wà yashmulu qira'at al-Qur'an àsára aṣẹ́ olóore tó kó sínú òun ní ká máa ka Qur'an jójúmọ́ wọn ni a máa ka Qur'an tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn àsìkò tá a tó wá rí wípé ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní òdòlẹ̀ ṣe jáì kí lọ́ dáa tó kárò pé àárín ọjọ́ mẹ́wàá ìmọ̀ fẹ́ parí fúnra ní òdìdí kan kọ́lọ́n kó sọ́nà kémi àti yín kéèyàn máa ka jízìwù mẹ́ta tí ó ṣe déédéé hizbu mẹ́fà tọ́ba já wọn fúnra ní ìfahàn tí àyà kan máa ń parí sísàlẹ̀ yẹn ten leaves tó máa ṣe déédéé twenty pages òun ni jízìwù kan ó tún ọ̀sẹ̀ fẹ́ni tí ó bá ka jízìwù mẹ́ta lójúmọ́ yóò ka sixty pages tó máa ṣe déédéé thirty leaves ewé mẹ́ ewé ọgbọ̀n yóò jẹ ojú ewé ọgọ́ta jọmọ téèyàn bá lè máa ka jísù mẹ́ta lójoojúmọ́ jísù mẹ́ta lójoojúmọ́ èèyàn parí fúrání ẹyọ kan láàrin ọjọ́ mẹ́wàá yìí láàbí èèyàn pọ̀ wájú ọlọ́run ẹni tí ọba wa láǹfààní pápárí odidi fúrání kan bó ṣe jísù kan nìwọ náà lè kà lójoojúmọ́ bọ́lá èka fúrání tẹ́lẹ̀ ka jísù kan láwọn ọjọ́ mẹ́wàá yìí ká máa ka fúrání gbogbo ògbà láwọn ọjọ́ mẹ́wàá yìí bàbá sọ́lá lùsèmíì wọ́n lọ́wọ́ àánú nǹkan tó kó sínú o wàbírọ̀l wàlídàí wàbírọ̀l wàlídàí ara ń tí àdíìsì Abdullahi bọ́nà Abbas tó kó sínú òun ní ká máa ṣe dáadáa sáwọn òbí wa láwọn ọjọ́ mẹ́wàá yìí gbogbo ẹ̀yin ọmọ ẹ ṣe dáadáa sáwọn òbí yín o ra ẹran ẹlẹ́yà lọ fáwọn òbí rẹ ọlọ́run bọ̀ láti rí o ra ẹran ẹlẹ́yà lọ fáwọn òbí rẹ tọba ti lágbára bí wọ́n ṣe ra aṣọ ọdún fún àtọmọ rẹ màmá rẹ náà nídìí aṣọ ọdún bàbá rẹ nídìí aṣọ ọdún ìyàwó rẹ nìkan àtọwọn ló nídìí aṣọ ọdún ni ra aṣọ ọdún fún ìyàwó àtọmọ àti sọyún lẹ́ẹ̀kan bírùlù wà nílò aṣọ yìí ra aṣọ ọdún lódodo kò sí nǹkan táwọn fẹ́ aṣọ kan lásùn aṣọ dáadáa ìwọ́sùn aṣọ dáadáa fúnra rẹ aṣọ tuntun ra aṣọ tuntun fáwọn òbí rẹ náà kán wọ aṣọ tuntun jẹ ọdún kán wọ lọ ibì kán ní ah làṣídì lọ́ra aṣọ bàbá àti màmá tèmi ti kú ní ìbéèrè tí ẹ fẹ́ rà ní ìsìn bàbá àti màmá mi ti kú ṣùgbọ́n tíṣẹ̀rí àkọ́ àwa táà ní bàbá àtìyá àwọn tó bá kù fámìlì bàbá fámìlì ìyá wa ká ṣe dáadáa sí wọn ládàá rẹ̀ ọmọ bá wa nù sàyẹn àwọn òbí wa náà sì máa dunnú. jẹ́mọ́ ẹ̀yin tẹ́ ẹ lóbi ẹ ṣe dáadáa sí wọn ọjọ́ tóbi rẹ bá kú òkú èwọ́sọ o òkú èjẹran léyà o bí màlúwàlídà yìí bàbá sọ́jà lùtẹ̀mí wọ́n ẹ ṣe dáadáa sáwọn òbí láwọn ọjọ́ mẹ́wàá yìí ẹ ṣe dáadáa sáwọn òbí yín o ẹ̀rẹ̀ràn léyà fún wọn ẹ̀rà aṣọ ọdún fún wọn ẹ̀rà bàtà fún wọn ẹ̀rà jáàbù fún tọ́lọ̀ bá tó bẹ̀rẹ̀ láti rí ẹra gold kí màmá yín náà lo gold jọ ọdún kínú rẹ̀ ó dùn àǹfà kódà tọ́lọ̀ bá bòyìn láti rí ilé bàbá yín ẹ ti kún ti pẹ́ láàrin ọjọ́ mẹ́wàá yìí lọ́ra ọ̀dà kọ́ wá wọn péńtà gidi kákun lè bàbá yín bí akílódé ẹlẹ́sẹ̀ nìka yìí ni akùn ká ni ìwọ mẹ́wàá ọmọ ìbọ́lọ̀ ọba jẹ́ ni jọmọ bàbá ní ẹ ṣe dáadáa sáwọn òbí yín láwọn ọjọ́ yìí ẹ jẹnu wọn ó dùn kọ́mọ̀ pé àwọn ọmọ ìtúnṣe dáadáa yàtọ̀ jojúmọ́ lẹ́mọ̀ sẹ́ra sáwọn òbí yín ṣùgbọ́n jọ́ mẹ́wàá yìí ẹ ṣe dáadáa sí wọn ẹ̀jẹ̀ nu wọn ó dùn kan jẹran léyà ìraṣọ gidi fún wọn kan wọ bàtà gidi ọlọ́run bá àlekè ọlá yóò ṣe rọrùn. bàbá ní wàá sí látàl arham ara nǹkan tó tó kó sínú òun náà ni ká máa da okùn ẹbí pọ̀ kìí ṣe bàbá àtìyá yín nìkan o kò kìí ṣe bàbá àtìyá yín nìkan àwọn fámìlì yín náà ẹ ṣe dáadáa sí wọn ilé la fi kẹsọ̀rọ̀ dé àáfà ẹ jẹ́ ká ṣe dáadáa púpọ̀ sí àwọn tó jẹ́ ẹbí wa só ti yé nìsín àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá ọlọ́run ní kí ètò jẹ́ mú wọn kó fẹ́ kó nira díẹ̀ àáfà kò sí tó burúkú ẹ ṣe dáadáa sí wọn ṣe dáadáa sáwọn tó jẹ́ fámìlì yìí ẹnjẹ bá lágbára kẹ ẹ fún lóúnjẹ ẹ fún lóúnjẹ ẹntẹ lágbára kẹ ra ẹran fún tọ́lọ́ bá bóyin láti rí ẹra fún ẹntẹ bá lágbára kẹ ra bàtà fún ẹ ṣe dáadáa sí bóyá rínú fámìlì yìí tó jẹ owó tí wọ́n ti fẹ́ lè kúrò lé àárín ọjọ́ mẹ́wàá yìí ẹ bá sanwó ilé rẹ̀ ẹ dùn àwọn fámìlì yìí náà nù sí látàl àrùhà ara ń tẹ́ẹ̀fì máa rí ọ̀nà ọlọ́run ni táwọn àdìsí ti pọ̀ lórí ká máa ṣe dáadáa sáwọn fámìlì wa kódà ẹ ń bá fẹ́ kárí sìkìrì ọmọ pọ̀ ẹ ń bá fẹ́ oògùn owó oògùn owó súnà oògùn owó súnà ní kọ́ máa ṣe dáadáa sáwọn fámìlì rẹ̀ ẹ gbọ́n tánà bí wa Muhammad sọ̀rọ̀ sallallahu alaihi wasallam nínú àdìsí àfọ àwọn àna sọ̀rọ̀ Malik tó wà ní Bukhari àǹgídì sátọ̀ láwù fi rísìkì wàyúnsà aláwù fi àfàrídì fàlìyẹ́sìn rọ̀hìmà fàlìyẹ́sìn rọ̀hìmà ẹni tó bá fẹ́ tó fẹ́ kọjá sí pé yúbí sátọ̀ láwù fi rísìkì ọfẹ́ di Dangote of the world ọfẹ́ di Bill of the world ọfẹ́ kọjá sí kárìsì kiri ọfẹ́ kọ́ pọ̀ kọ́ gbáàyè bákan náà ọfẹ́ kẹ̀mí èrè ogun ọ̀fẹ́ tètè kú ogun àìkú àtògùn owó òun ni kọ́ ọmọ ṣe dáadáa sí fámìlì mi àwọn àdéhìí tó pọ̀ kódà tí fámìlì rẹ bá ń ṣe aburú sí ọ ìwọ tó máa ṣe dáadáa sí wọn torí pé wọ́n tó ọba ń já ogun ẹbí ọlọ́run náà jẹ okun bíi ìkẹ́ ilẹ̀ fámìlì tẹ̀ẹ̀ta ó ti fa wàhálà torí nǹkan kan tó ṣẹlẹ̀ ní oní tí kan ṣe nìkan àwọn fámìlì ọmọ ní problems ẹ mọ̀ ní challenges ìwọ ni ọmọ jẹ́ kó kún ẹbí ọ̀tọ̀wọ́ rẹ já àwọn tó ń bá dànù fámìlì yìí tó ní òní kí wọ́n mọ́ òní ṣe dáadáa àárín ọjọ́ mẹ́wàá ìjà àpè wọn ẹ mọ̀ bínú omi ní kínyìnrà kù múra léyà o àáfà sẹ́ndì àkànnàbà yín ọba kírẹ́dìtì ẹ̀ tóntóntón ọlọ́run bọ̀ láti rí bẹ́ẹ̀ ṣe dáadáa sáwọn fámìlì mi ara tó fẹ́ ká ṣe láwọn ọjọ́ mẹ́wàá yìí bákan náà wàlì ìṣùfáàmì ìlànà hulk ẹ ṣe dáadáa sí gbogbo ẹ̀dọ́ ọlọ́run gbogbo ẹ̀dọ́ ọlọ́run pátá ẹ ṣe dáadáa sí wọn wà usman jìwà àwọn tẹ́ ẹjọ́ ń gbàdúgbò náà ẹni tí òrìjẹ náà aládùúgbò yín tẹ́ bá pẹran léyà ẹ fún wọn ń bẹ aládùúgbò yín fẹ́ rí pé nǹkan nira fún wọn àáfà ìmọ̀ wọn ò ní kẹrosíìnì wọn ò ní nǹkan kan nínú gáàsì wọn tó bá wọn fowó tó lè fún ọ lówó tó o ti fura pé àwàlá ah, ìyá ń jẹ àwọn ilé kò sí nǹkan kan tí wọn èsè ẹran tá a fún wọn igi ọba tó bá wọn sí o tó fáàmà láti fún wọn o tó fún ọ lówó inú wọn tó dùn ẹ̀yà mínírààsì fún wọn ìwọ náà bá tó ṣe dáadáa sí wọn ṣe dáadáa sáwọn aládùúgbò rẹ ara ń tán fẹ́ ká ṣe láwọn ọjọ́ mẹ́wàá ìrè nínú rẹ̀ òun náà ni ká wá ṣe dáadáa sí àwọn ọmọ òrukàn hmm? al-ihsan ilal aitam wal aromil jama àárín tá a dé yìí ẹ jẹ́ ká farabalẹ̀ dáadáa àáràndọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ yìí láìpẹ́ yìí torí wákàtí kan náà lára fẹ́ lò àwọn ọmọ òrukàn tí bàbá wọn ti kú wọ́n pọ̀ náà lù tí jẹ wọn wọn ọ̀rẹ́ni tí ó sí wọn kọ́lọ̀ ń kọ́sọ àwọn bíi form one nǹkan kan lẹ́sàn-án rí tẹ́ pé wọ́n nílé àwọn ọmọ òrukàn àwọn ọmọ aláìníyà ní bàbá mélòó form one fẹ́ tọ́jú form one ò lè tọ́jú one percent ọmọ òrukàn tó wà ní ìlú wa yìí jama ọlọ́mọdé mi àti yín náà ti kú báyìí ṣe bá a ti nínú àwọn ọmọ ìyá wa náà tí wọ́n kú láìpẹ́ yìí tí wọ́n kú láìpẹ́ yìí tí wọ́n kú láìpẹ́ yìí covid nineteen nìkan kọ́ ní jẹ́ sábà bíi ikú ẹlòmíì àwọn èèyàn ti kú lọ láti gba covid 19, bẹ̀rẹ̀ sí èsè covid nineteen lọ pa wọ́n accident ń pa ń pa àwọn èèyàn tí wọ́n là accident wọ́n sì kú ẹlòmíì ọkẹ́sùn ni ò ní jí mọ́ ẹlòmíì ọ̀rẹ́ mi typhoid ló ṣe malaria ló ṣe ẹlòmíì kìnìún orí ló ń fọ yóò ti gbàgbé lọ́dọ̀ ọlọ́ nígbà sùkókó ẹ̀ tuntun àwọn ọmọ òrukàn pọ̀ sí ni àáfà àwọn tá a láwọn foundations tá a àwọn ọmọ òrukàn lọ́wọ́ a mọ àwọn ọmọ òrukàn tó wà wa wọ́n pọ̀ gbogbo ìgbà ni wọ́n pọ̀ sí gbogbo ìgbà kọ́lọ́mọjà wa náà kọ́mọ̀jẹ̀ káwọn ọmọ tiwa náà ká sì kún ọmọ òrukàn báyìí àwa ó mọ̀ a nídìí ètò tó jiná fáwọn ọmọ àtàwọn ìyá wọn jẹ́ opó sọ nǹkan kan nípa dáadáa fáwọn ọmọ àtòpó tó sì nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí bí wọ́n ṣe ń rántí àwọn ìyàwó rẹ pé ah iléyà ọdún yìí máa dùn aṣọ iléyà tí yín ti rẹ́dì tẹ́lọ̀ tí bá yín gbé wá ẹ ti lọ ẹ ti fi stáàsì sí ẹ ti ra bàtà tuntun bàájì tẹ́ gbé jáde lóde ọdún ẹ ti rà á gbogbo nǹkan ti dùn ẹran iléyà gan ti dè àáfà rántí páwọn kan ò lẹ́ni tí ó sọdún fún wọn o ọmọ òrukàn kò ní bàbá tí ó ra sọ fún o opó ọkọ rẹ̀ ò sì mọ́ o tí ó rẹ̀ ẹran iléyà fún o alàtàrà agó ní ṣe o ẹran tí o nínú àdíìsì ẹjẹ́ nǹka àdíìsì ẹyọ kan méjì kí n off nínú àdíìsì tá a lò àdíìsì di mẹ́ta àwọn fẹ́lẹ̀ ń lo ẹyọ kan tó kó àwọn nǹkan ìsinú ẹjẹ́ ń méjì àdíìsì alákọ̀ọ́kọ́ òun làdíìsì àfa sáàlù bọ́nù sáàtì àfa sáàlù wa Muhammad sallallahu alayhi wa sallam ó wàkáfílù lìyẹ̀ tí jánẹ́tì àkàzà anẹ́bì lèmi àtẹni tí bá mójú tó àwọn ọmọ òrukàn bẹ́ẹ̀nẹ́kọ́ ni kí wọ́n gbọ́ lówó lọ ní network tó fi gba owó jọ fáwọn ọmọ òrukàn tí wọ́n fi jẹun nírọ̀rùn táwọn náà ó sọdún léyá nírọ̀rùn ṣe bẹ́ẹ̀ fún wọn torí ọlọ́run anẹ́bì lẹ́ni tó bá ń struggle tó ń strive tó ń stress ara tó ń ṣe wàhálà tó ń gbìyànjú lórí pé aláwọn ọmọ òrukàn sẹ́ẹ́ ayé máa rọ̀ wọ́n lọ́rùn ọ̀nàwó lé wọn lórí ọ̀nàra ọ̀nà wàhálà ọ̀nà connection anabi ni irú èmi àfẹ́niyẹn á wọnú àlùjẹ́ náà ni o á jọ wà lálùjẹ́ náà ni wà àṣàrọ̀ bí sàbábàtì wà lùwùsọ́ anábì sallallahu alaihi wasallam ọwọ́ àfi ìka méjì pé báwọn ó ṣe súnmọ́ra wọn tó lálùjẹ́ náà bí ìka ìfàbẹ́là àti ìka àárín gbùngbùn bí ìka méjì tí mo nà sókè lẹ́yìn tẹ́ bá ń wò mí bí ìka méjì yìí ànábì ní bí ó ṣe rí nìyẹn ìka àfàbẹ́là àti káàrin ẹ̀wọ́ bí ìka méjì yẹn ti súnmọ́ra wọn ẹni tó bá ń ṣègbìyànjú lórí bá yóò ṣe rọrùn fáwọn ọmọ òrukàn bá sì súnmọ́ra wa lálùjàn náà nù àṣeṣe àlùjàn náà òun ni ká mójú táwọn ọmọ òrukàn ẹjẹ́ anáwó lé wọn lórí lásìkò tá a wà yìí káwọn náà ṣe léyà ń rọrùn káwọn náà rásọ léyàwó kán rẹ́ran léyà jẹ kódà tó bá rí pé ọ̀rọ̀rùn àwọn ọmọ òrukàn tẹ́ ẹ ní fámìlì yín kó wọn pé ilé mi lẹ́tí máa ṣe léyàwó kó tó ra fún wọn kán jẹun kán wọn ó dùn wọn ò ṣàdúrà ni wọn ò fún ọ àdìsíkì ike lò kéne bó ṣe wà ní fa iná mà tó ń wà tó ń sàkú ná bíbọ àfa ikùn ràn yín lọ́wọ́ yóò sàrísìkì fún yín yóò gbé yín wọn àdìsí tá a fi parí ẹ̀ òun náà làdìsí sallallahu alayhi wa alihi wa sallam àdìsí yìí ànábì ń sọ ń bẹ́ẹ̀ àbúrẹ́rà ló gbà wá ó ní àṣáì alárímọ́là wàlìmìskì kálìmọ̀já fi sabilillah ó ní sẹ́rẹ̀ tó bá ń ṣe wàhálà tó ń ṣe gbìyànjú lórí pé bó làwọn opó opó widows bó la yóò ṣe rọrùn fún wọn ó ń ṣègbìyànjú lórí pé bóò làwọn olòṣì ni wọ́n ṣe máa jẹ́jẹ́ ẹ̀mú rọrùn táwọn náà sọdún léyà rọrùn kalimujahid fi ṣèbí ìlélà ó dà gẹ́gẹ́ bí ẹni tó ń gbìyànjú sójú ọ̀nà ọlọ́run kódà ànábì ni mo tó rorú ẹni yẹn gan pé wàkàlùkọ́ ìm alẹ́bí ìlà yẹ̀fù ó dàbí ẹni tí ó tí ó máa ṣe náà fìlà fọlọ́n tí ò ní gbọ́lùdé títà ń ṣe náà fìlà lọ tí gẹ́gẹ́ bí ẹni tí ń gba ààwẹ̀ tí ò tunu rárá ẹwà dúdú ládàtà gbà lórí páńṣẹ́ gbìyànjú lórí àwọn ọmọ òrukàn àti opó àtàwọn olùsìn jẹmọ́ gbogbo eléyìí ni ẹja ṣe láwọn ọjọ́ mẹ́wàá yìí ti ọdún léyà ti ń bọ̀ yìí ká wá gbìyànjú ká pa ẹran gbogbo àwọn tọ́lọ́ ń bá bò láti rí ká lọ eid ká mọ̀ ìyapa ọlọ́run lásìkò ọdún o ọdún léyà ọdún ọlọ́run ni o kò sí ti ń jẹ́ kánífà o ẹ mọ̀ sí kánífà gbogbo ẹ̀yìn area boys gbogbo ẹ̀yin òbí ẹ wọ́ọ̀nù àwọn ọmọ yín ẹ má ṣe kánífà kèé sí síláàmù o kèé sí síláàmù ẹ kánífà ẹ jẹ́rì lásìkò ọdún yín o bí ò sí léyà náà ẹ o ẹ kúrun o ẹ̀yin ọkùnrin ẹ o ẹ aṣọ tẹ́ pé kí ni fi yín lẹ̀ ẹ gbogbo ẹ mutí lásìkò léyà o ọdún ọlọ́run ni léyà ẹ fẹ́ràn léyà ẹ fi mutí o ẹ má jẹ́ ọ̀dá sí pásíkò ọdún bẹ́ẹ̀ sí ń lọ sí fuji house kan lẹ́ẹ̀mọ́ lọ sí club house kan tẹ́ẹ̀wá sọ pé ẹ mo tí kí àbẹ́ ń lọ pàdé àwọn olórin kò tiẹ̀ sábàkà náìtì kankan lọ́dún ìkọ̀sẹ́lẹ̀ kankan tó lọ ájì wọ́n tọ̀ láwọn ti sábàkà náìtì ẹ má yapa ọlọ́run o ẹ̀jẹ̀ owó tẹ́ ẹ fẹ́ ti yapa ọlọ́run àwọn olùsìnpọ̀ nílùú lásìkò yìí o tí wọ́n ọ̀bà mọ̀ wọn àwa mọ̀ wọn o àwọn èèyàn ń sọ́fà owó tẹ́ ẹ ti yapa ọlọ́run yẹn ẹ̀gbìyànjú kẹ̀ ti ṣètò ọlọ́run ni abẹ́lọ́n ọlọ́run jẹ́ ká ṣe ọdún iléyà forty forty one ayọ̀ o gbogbo àwọn tó ti lọ́nà àwọn ọmọ ìyá wa nínú àwọn òbí wa ọlọ́run fọ̀rọ̀ kẹ́wọn o àwa tá a wà láyé ọlọ́run jẹ́ a wà dáadáa subhanaka allahumma alhamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.